lẹ́ẹ̀kan sí ẹ̀yin olólùfẹ́ yorùbá ẹ̀yin ọmọkọ ilẹ̀ yorùbá orúkọ mi ni chief dauda asikolaye mo jẹ́ administrative secretary opc bákan náà mo tún jẹ́ bá ààrẹ jíròrò ààrẹ ọ̀nà kakanfò ti gbogbo ilẹ̀ yorùbá tí ẹ bá ṣàkíyèsí ìgbà tí mo jáde the other time tí mo sọ àwọn ọ̀rọ̀ kan nípa Sunday Igboho àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ń pè mí wọ́n dẹ̀ ń dá sí ọ̀rọ̀ yẹn lọ́tún lọ́sì àmọ́ ìdí tí mo fi jáde lénìí ó pèsè oríṣìí bíi márùn-ún tí mo fi jáde alákọ̀ọ́kọ́ títorí arákùnrin kan gbajúgbajà wa tí ó jẹ́ ìkan nínú àwọn broadcaster ní ilẹ̀ Yorùbá Awíkonko táwọn èèyàn mọ̀ sí Awíkonko àti arábìnrin kan tó ń pè ní Ledike bẹ́ẹ̀ náà ni arábìnrin kan um, ó dàbí pé sista Tóyìn or something like that àwọn ló ní uh, program bó ṣe ń then torí ọkùnrin kan náà tí ó jẹ́ um, àrólé baba tẹ́ntẹ́n ìkarùn-ún bẹ̀ ó ní um, Mr Wisdom so gẹ́gẹ́ bí orúkọ tí ó ń lò ní àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ kó tó di kí màá lọ sí orí ọ̀rọ̀ Sunday Igboho pẹ̀lú àwọn ìwà àṣemáṣe tí ó wù ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sí ìdí tí mo ṣe jáde síta lénìí mo ti ní sùúrù láti bí ọjọ́ bíi mélòó à ń mọ́nítọ̀ àwọn programs láti máa wò bóyá àwọn tí a bá sọ̀rọ̀ ìkìlọ̀ fún wọn bóyá wọ́n tẹ̀lé àbí wọn ò tẹ̀lé kò sí ẹnì kankan tó ní ìṣòwò kan pẹ̀lú Sunday Igboho kò sí ètò kan àwa pẹ̀lú ọ̀rọ̀ Sunday Igboho ṣùgbọ́n tó ń dùn àwa níbẹ̀ ó ní wípé kọ́ má máa fi ọ̀gá tiwa kọ́ má máa fi máa ta yín ẹ jẹ́ kí n lọ straight lórí ọ̀rọ̀ Awikonko ìdí tí mo fi mú ọ̀rọ̀ Awikonko dání lénìí nínú nǹkan tí mo fẹ́ sọ ní bíbá ilé nìyẹn ni wípé alákọ̀ọ́kọ́ nígbà tí mo ṣe fídíò tí mo ṣe lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n parọ́ wípé Ìbà Gani Adams sọ pé àwọn fẹ́ gba twenty billion naira níbi Yorùbá security summit tí a ṣe ní Ilé-Ifẹ̀ mo point sí arákùnrin wa Awíkókó wípé láti ìbẹ̀rẹ̀ dé òpin ó wà ń bẹ̀ mo dẹ̀ sọ wípé inú mi á dùn tí ó bá lè jáde síta láti sọ láti yànnàná ọ̀rọ̀ kan ṣe clarification lórí ọ̀rọ̀ yẹn tó bá jẹ́ wípé lóòótọ́ ni ibà sọ wípé àwọn fẹ́ gba twenty billion naira but inú mi dùn pé eh, gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ nínú rédíò àti tẹlifíṣàn náà tá a dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí akéwì ọmọ ọkọ ni wọ́n wọ́n jáde síta wọ́n dẹ̀ sọ̀rọ̀ wọ́n ṣòwò fídíò mi ibi tí mo ti tí mo ti dárúkọ wọn wípé ìdí tí àwọn fi jáde nìyẹn wọ́n dẹ̀ jáde síta wọ́n dẹ̀ ṣe clarification yẹn wọ́n jẹ́ kó yé gbogbo àgbáyé wípé irọ́ ni àwọn èèyàn pa Ìbà Gani Adams ò béèrè kọ́bọ̀ lọ́wọ́ anybody inú mi dùn púpọ̀ torí ta bá rí àwọn ọmọ Yorùbá rere tí wọ́n wà nídìí àtúnṣe tí wọn ò sí nídìí ìbàjẹ́ tí wọ́n lè jáde síta láti sọ òótọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ máa ń korò ṣùgbọ́n ta bá rí ẹni tó jáde síta tó sọ òótọ́ ọ̀rọ̀ tó dá sí nǹkan tó dẹ̀ paná nǹkan tó lè máa fa rúkèrúdò nílẹ̀ Yorùbá ọmọ ọkọ àti akọni làwọn máa pèrò ẹni bẹ́ẹ̀ kọ́mírẹ́dà Awíkonko ẹ ṣé mo dúpẹ́ ìyẹn one number two lórí ìdí tí mo sọ pé mo fi jáde arábìnrin kan wà tí wọ́n ń pè ní lirike tí a mọ̀ gẹ́gẹ́ bí girlfriend Sunday Igboho tó wá láti lóyìnbó tó wá bá Sunday Igboho tó wá dóko Sunday Igboho tí ilẹ̀ dẹ̀ mọ́ba tó jẹ́ pé ìgbà yẹn ni àwọn DSS wá sí inú ilé Sunday Igboho mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ last time ó wá jáde síta ó mú péèjì kan ó kọ lórí lórí péjì ẹ̀ ó kọ síbẹ̀ pé ẹ ìtàn ìgbésí ayé ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ah, ìgbà tá a rí eléyìí mo wò pé ẹ jẹ́ ká tún gbọ́ tàn ìgbésí ayé ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá o ká tún gbọ́ lẹ́nu lédìké o kó ṣàlàyé ìtàn ìgbésí ayé ẹ bàbá ààrẹ ọ̀nà kakanfò fún wa ká gbọ́ ìgbà tá a máa ma gbọ́ nǹkan tó ń sọ rádaràda ló ń sọ ó wá lọ gbé fídíò kan tí ẹnìkan tí ó kúrò nínú ẹgbẹ́ wa tó ṣàṣemáṣe nínú ẹgbẹ́ wa tí a lé kúrò nínú ẹgbẹ́ wa fídíò tó ṣe láti bí ọdún méjì mẹ́ta sẹ́yìn ó wá gbé jáde nínú fídíò yẹn ló sọ pé ìyẹn sọ pé Ìbà Gani Adams aṣọ mẹ́ta ló ní nígbà kan ìwọ tó sọ pé Ìbà Gani Adams ní aṣọ mẹ́ta ó dẹ̀ ń ṣe ó dẹ̀ ń ṣe bodyguard lẹ́yìn aláṣọ mẹ́ta bodyguard lóyin ló jẹ́ o lẹ́yìn Ìbà Gani Adams o now nígbà tí ọ̀gá yẹn bá ní aṣọ mẹ́ta aṣọ mélòó ní wọ̀gán nígbà yẹn kò ṣàlàyé káyé gbọ́ mi ò rí túmọ̀ fídíò tí arábìnrin náà ṣe tó kàn sọ wọ́nranwọ̀nran ń bẹ̀ ó dẹ̀ ń sọ ó dẹ̀ ń rẹ́rìn ó dẹ̀ ń jó ó dẹ̀ ń sọ bíi pé bóyá ó ní nǹkan gidi kan láti sọ ọdún àmọ̀ wọn náà torí gbogbo àwọn topics yẹn wọ́n fi máa ń wọ́n fi máa ń cause traffic ní orí social media ni so that kí àwọn èèyàn kan lè yá wá láti wá wo program wọn tọ́lá ìjẹ́ wípé program yẹn at the end of the day empty ni kò sí kankan bẹ́ẹ̀ ó ń sọ̀tàn ó ń sọ oríṣiríṣi ó wá ń sọ ó gbé fídíò ẹni yẹn jáde ẹni yẹn ti ṣe fídíò yẹn tipẹ́tipẹ́ tó sọ pé ààrẹ ọ̀nà kakanfò mọ ilé wọn ìgbà tí wọ́n lọ sáré gidi àkókò wọ́n dákúrẹ́ ìgbà tí wọ́n dákúrẹ́ wọn ò mọ̀nà mọ́ wọ́n tún padà sẹ́yìn wọ́n rìnrìn three hours ẹjọ́ téèyàn bá wà ní àkúrẹ́ tó bá fẹ́ rìnrìn three hours tó padà láti àkúrẹ́ tó fẹ́ rìnrìn three hours automatically ẹ̀ ń sọ fún wa pé ó ti padà sí ìbàdàn tó bá yẹ pé ọ̀nà ilé Ifẹ̀ ló gbà ó ti padà ó ti padà dé ìbàdàn padà tó bá jẹ́ pé ọ̀nà ọ̀rẹ́ ló gbà ẹ sọ fún wa nìyẹn wípé ó ti padà dé Ìjẹ̀bú Òde padà tó bá jẹ́ pé straight ló lọ lọ́nà Ẹdó automatically ẹ sọ fún wa nìyẹn wípé ó ti dé Warri ọbí kílẹ̀ tiẹ̀ ń sọ tí ò tiẹ̀ dùn báyìí ẹni tá a bá nà lára máa tà ó kúrò nínú ẹgbẹ́ wa ó wà tí ò dáa ó dẹ̀ lé kúrò nínú ẹgbẹ́ ó jáde síta ó ń sọ̀sọ̀kúsọ ìyẹn ni wọ́n wá ń tẹ̀lé fídíò yẹn lòún gbé kiri ṣé ìtàn gbé sí ayé Ìbà Gani Adams nìyẹn nǹkan tó jẹ́ wàá dùn mí fún ẹni wípé Barrister kọrin ó ní bí ó ní tí èèyàn bá ń kọrin bórin náà ò bá dùn ó ní ṣèbí ó ń fetí ara ẹ̀ gbọ́ ṣé ìwọ fún alára ẹ̀ òwúṣò tó ṣe ni tóun rẹ́rìn tóun tóun rẹ́rìn tóun ṣe bíi pé bóyá o ní kókó o ní ọ̀rọ̀ gidi kan tó fẹ́ sọ kí ni kókó nǹkan tó sọ ń bẹ̀ yẹn empty kò sí kankan bẹ̀. so ìkẹta tí mo sọ̀rọ̀ lé lórí orí lórí ọ̀rọ̀ wọn obìnrin kan tí wọ́n ń pè ní bó ṣe ń lọ tí wọ́n ṣe program mo rí ọmọbìnrin yẹn ẹ jẹ́ kí n sọ pé a rí gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ṣe àtúnṣe torí èmi ní tèmi èmi ò sọ pé kéèyàn má ta sí mi mi ò ní kéèyàn má bú èmi ẹ lè bú èmi ẹ lè sọ nǹkan tó bá wòye sí mi kò kò ná mi ní nǹkan kan torí èbó ń dùn mí èbó ń dùn mí rárá mi jẹ́ mọ̀ ń bú mi àmọ́ nǹkan yẹn kan tí mi ò lè gbà òun ni wípé kẹ́ ẹ máa fi ìbà Gani Adams kẹ́ fi máa ta yín whoever tó bá ti bọ́ sí orí program ẹ̀ tó bá ti ń fi ìbà Gani Adams ta yín àjọ máa mú nǹkan lẹ̀ bọ̀tà arábìnrin yìí mo rí gẹ́gẹ́ bíi peacemaker ó sọ àwọn ọ̀rọ̀ kan gbà tó ń gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ ó pe olóhùn àwọn pe ibà wọ́n ní ibà ògbé kọ̀ olóhùn ba nọ́mbà ibà lọ́wọ́ aláàjì òbésèré pé òun pe ibà pé ibà ògbé kọ̀ pé létà ibà pe òun òun náà miss call ibà wọ́n ní lẹ́yìn ìgbà yẹn òun padà pe ibà ìgbà tó ń pe ibà Gani Adams pé wọ́n wà ní mítìn kan òun náà dẹ̀ fi ti ara òun gbọ́ pé wọ́n ń ṣe mítìn lọ́wọ́ olóhùn wa decide pé kóun máa wulẹ̀ pe ibà mọ́ ó wá wá sí orí program ó wá sọ̀rọ̀ àmọ́ bí ọ̀rọ̀ ọmọbìnrin náà bó ṣe dáa tó nǹkan ẹyọkan tó sọ ń bẹ̀ tí mo rí pé kù díẹ̀ káàtó ó ní wípé nígbà tó máa sọ̀rọ̀ ẹ̀ ń sọ wípé ó dárúkọ mi pé bàbá pupa kan kinní kan tó sọ pé èmi ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tèmi sọ kémi má jáde mọ́ kémi má sọ irú ẹ̀ mọ́ tèmi bá jáde òun máa òun máa ṣe ṣóòfé mi ah, torí ọlọ́run mo bẹ̀ ẹ́ o ṣe ṣóòfún mi o jọ̀ọ́ tó Ọlọ́run tètè ṣe ṣó fún mi o ẹbí ò sínú èèyàn tí wọ́n dún kòkò mọ́ o mo ti kọjá ẹ̀ ẹni tó máa dún kòkò mọ́ mo kọjá ẹ̀ o ẹbí ò sínú èèyàn tó ń dún kòkò mọ́ jọ̀ọ́ ṣe ṣó fún mi o ẹni tí tó bá mọ̀ nípa mi mo respect ẹ torí wípé o pọ́n ọ̀gá wa lé o sọ̀rọ̀ ọ̀gá wa dáadáa ẹni tó bá ti ń sọ̀rọ̀ ọ̀gá wa dáadáa o níṣù pẹ̀lú ẹ̀ àmọ́ tó bá yẹ kó fẹ́ balance tó bá fẹ́ balance equation yẹn kan tó yẹ kó sọ ni wípé òkè o bó ṣe sọ fún mi pé kí n má ṣe ṣó mọ́ yẹn ó yẹ kó wá sọ fún àwọn ajá Sunday Igboho tí wọ́n ṣe ṣó fún ibà tí wọ́n dárúkọ ibà tí wọ́n lo ibà láti láti pawó pé nígbà èmi bó ṣe ń lọ tí mo dá sí ọ̀rọ̀ yìí o ìwọ ọkùnrin tó sọ̀rọ̀ yìí ọkùnrin pupa tó sọ̀rọ̀ yìí o má ṣe ṣó mọ́ o kó rẹ wá dáhùn pé ẹ̀yin ti Sunday Igboho náà ẹ má ṣe ṣòwò o balance ẹ̀ nìyẹn bọ́ tó balance ẹ̀ ọ wá ń dún kòkò pé tí èmi bá ṣe ṣòwò wọ́n máa jáde fún mi ah, jáde fún mi o torí ẹ̀ ni mo ṣe jáde síta lẹ́nu pé èmi kọjá ẹnìkan tí wọ́n máa ń dún kòkò mọ́ o àti kọjá arú ẹ̀ ẹnìkan lè dún kòkò mímì wọ́n ti jáde ohun tó ti sọ̀rọ̀ o lọ ṣe ṣòwò fún mi ìyẹn bẹ̀yẹn mo tún bá yín sọ̀rọ̀ again pé ìdí tí mo ṣe jáde mo nítorí ẹnìkan tó ń pè ní ọmọ bàbá tẹ́ntẹ́n mo ti sọ fún yín síwájú nípa kan pé nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ tí mo rí tó ṣe ṣóò tó sọ wípé Ìbà kì í ṣọmọ kì í ṣọmọ Àrìgìdì Àkókó mo pè é tí mo bá sọ̀rọ̀ nígbà yẹn ó dẹ̀ bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí ṣùgbọ́n ibi tó ń gbé ọ̀rọ̀ ẹ̀ lọ yìí ó ti ń kọjá yìí ẹ̀ ìwọ tó wà ní South Africa tó ń ta sim card ní South Africa àrífín má tiẹ̀ wá pọ̀ o tó o bá ń ṣe àrífín ilé ìyàgbẹ́ ó wà ní South Africa ẹni tó ń ta sim card ordinary sim card ní South Africa ó lanu gbàgà ń sọ̀rọ̀ sí Gani Adams anyhow ó sọ wípé bí wọ́n ṣe program tí wọ́n ṣe ní Yorùbá Yorùbá security summit tí wọ́n ṣe nìbàdàn ní Ifẹ̀ ó ní wọ́n fi Gani Adams sí àìtìbò láwọn ọba kan wà nísàlẹ̀ ìyẹn náà pẹ̀lú nǹkan tó ń bí yín nínú ó wò mọ ìtumọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ni kí lẹ tiẹ̀ fi ń pè gan náà ẹ lọ gúgù ẹ wọn tọmọdé ọba bá ìtàn wọn máa bá rọ bá tí gbogbo ọba tiẹ̀ ṣojú yín tẹ́ ẹ̀ bá rí gbogbo ẹ̀ rí ẹsẹ̀ Akíntọ́lá ni nígbà tí wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ mọ MKO Abíọ́lá ni nígbà tó ń jàre ọ̀nà kakanfò ṣé bá Gani Adams tó máa kọ́kọ́ jàre ọ̀nà kakanfò ní fifteen tàdán kakanfò máa ní bá Gani Adams ẹ mọ ipò tí wọ́n fi wọ́n sí nígbà yẹn ni ó wá sọ̀rọ̀ pé wọ́n fi wọ́n fi ààrẹ Gani Adams sí àìtìbò ṣé o rò pé ààrẹ Gani Adams wà nínú tó máa lọ máa jókòó sí fúlọ̀ ni ó mọ ipò wọn nílẹ̀ Yorùbá ni the generalissimo of Yorùbá land wọ́n tún wá ń ṣe security summit níbo ló expect kí bá Gani Adams jókòó sí. Si tó tún wá jẹ́ wípé ààrẹ gangan Ìbà Gani Adams òun ló facilitate ìjókòó tí wọ́n ń jókòó yẹn kọ́ má tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ibikíbi tó má ti ń pe ìpàdé tó má ti pe Ìbà Gani Adams sí front row náà gbọ́dọ̀ wà front row òun Ìbà Gani Adams gbọ́dọ̀ wà by virtue of his position in Yorùbá land ó bọ́ síta ó kàn sọ wọ́n wọ́n mo kàn ń wò báyìí pé ah, ẹ̀yin èèyàn ẹ ṣáà fẹ́ institution Yorùbá ẹ fẹ́ bàjẹ́ Ọlọ́run ní fún yín ṣe. lẹ́nẹ̀ẹ́ Eh, arákùnrin wa kan náà tó pè ní eh, um, kí ló ń pe orúkọ ẹ̀ ah, Saheed Ire òun náà ṣe program kan nínú ọ̀rọ̀ tó sọ tẹ bá lẹ́sìn sí bọ̀bọ́ yẹn dáadáa nínú ọ̀rọ̀ tó sọ nígbà tó fẹ́ dá sí ọ̀rọ̀ Ìbà Gani àti àti ah, olóyè Laji Abbas ó balance ó sọ sọ́tún ó sọ sósì nígbà yẹn torí ẹ̀ lèmi ò ṣe sọ anything nípa ọ̀rọ̀ ẹ̀ àmọ́ gbà tó wá jáde tó sọ̀rọ̀ èmi ló ta síná ó sọ oríṣiríṣi sí mi yẹn ọkàn mi mi ò tiẹ̀ mọ̀ pé èèyàn ta sí mi àmọ́ nǹkan kan tó sọ ń bẹ̀ tí mo ṣe ń sọ̀rọ̀ tí mo ṣe ń sọ ọ̀rọ̀ lé lórí náà ni wípé the same thing tó sọ ní dúnkòkò pé tèmi bá tó bẹ́ẹ̀ kémi tó ń jáde síta kémi tó ń sọ̀rọ̀ ṣẹ́ni tí bá ti ń gbọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ in fact bá design láti dákẹ́ tẹ́lẹ̀ gan ó máa ń jẹ́ kí n jáde síta ni ọmọ ọkọ ni mí mo kúrò léèyàn kan téèyàn kan máa ń dúnkokò mọ́ ó kéré sí nọ́mbà yẹn ìyẹn bẹ́yẹn èyí treasurer Sunday Igboho tó ń pè ní Mr Wisdom ìyẹn jáde síta ó ń sọ̀rọ̀ ní program tó ṣe ní àná àbíjẹta àná ni mo wò ṣá anyway ló ń sọ̀rọ̀ wípé ẹ àwọn ọmọ Ìbà Adams tí wọ́n jáde àwọn ọmọ Adams tí wọ́n sọ̀rọ̀ ó ní wọ́n ó ní wọ́n ṣe ó ní wọ́n lówó tóun wọ́n ṣe tóun wọ́n ṣàwo tóun ó wá ń bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi mo wá dákẹ́ mo wá wò báyìí mo wò pé ah ó láwọn èèyàn lówó tó ẹ wọn ṣe tó ẹ wọn wọn wọṣọ gidi wọn ṣe kan wọn ṣàwo kan mo wá wò pé ṣé ọ̀dẹ̀ ni bọ̀bọ̀ yìí gbogbo fídíò tí wọ́n ń wò yẹn àwọn tí wọ́n ń wò yẹn tó rí nínú fídíò yẹn wọ́n lè ra ipa jẹ àwọn tó ń wò nínú fídíò yẹn kò sí ní ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Ìbà Gani Adams tó bá di ipò coordinator mu ní ní ilẹ̀ Yorùbá yìí tó bá di ipò coordinator mu lẹ́yìn Ìbà Gani Adams tó bá lò ọdún márùn-ún tí ò bá kọ́lé tí ò bá ṣe kan gidi Ìbà Gani Adams máa lé kúrò ní kí ló fi pè náà because wọ́n máa sọ fún ẹni because ipò OPC kó tó lè dé coordinator OPC ó ti go through a lot láì jalè láì gbowó òṣèlú láì ṣe kankan tó lè ba orúkọ tó lè ba orúkọ ẹ jẹ́ àbí tó lè borúkọ ẹgbẹ́ jẹ́ ó gbọ́dọ̀ ṣe nǹkan rere nílẹ̀ Yorùbá gbogbo àwọn tó ń wọ yẹn onílé mẹ́rin wà nù wọn onílé mẹ́ta wà nù wọn tí wọ́n dẹ̀ ní àwọn alálùbáríkà tí wọ́n rán lọ sí iléèwé ọ̀dẹ ara ẹ tó wá fẹ́ sọ̀rọ̀ torí pé o fẹ́ sọ̀rọ̀ nípa pé àwọn tí wọ́n àwọn ọmọ Gani Adams wọn kì í dírẹ́sì dáadáa wọn kì í ṣe gbá dáadáa o wá lọ yá o wá lọ yá ẹ̀sìkí o wá wọ̀ ọ́ o dábìí tí ajá sí ṣé bí wọ́n ṣe ń dábìí tí ajá nìyẹn òpònú ọ̀dẹ̀ ṣé bí wọ́n ṣe máa ń dé abetí ajá nìyẹn òfin abetí ajá náà sí o wọ̀ sórí o wá dàbí o wá dàbí ọ̀bọ nínú ẹ̀ ó wọ ẹsìkí ṣé tó bá wọ ẹsìkí irú ẹsìkí bẹ́ẹ̀ yẹn tó bá wọ̀ ó mọ ọrú ọ̀ndà wíwà tó máa ń ọmọ ọrú sígílẹ̀ tó máa wọ̀ sí ó tó bá wọ sígílẹ̀ sígílẹ̀ tó wọ̀ sálẹ̀ ó ń ṣó nínú ẹsìkí tó wọ̀ wọ́n gbé sí ẹ lọ́rùn ó dàbí ó dàbí bèbí tí wọ́n bá aṣọ sí lọ́rùn ìwọ náà jáde síta òun sọ pé àwọn kan ò dírẹ́sì dáadáa òun sọ wípé àwọn kan ò lówó tó ẹ ẹnu ẹ àánú ẹ̀yin Yorùbá nation tẹ pẹ̀lú àyíntẹ́yìn lẹ́yìn ṣe Yorùbá nation ló ṣe mí wọ́n jí owó yín treasurer Sunday Igboho tó ń bá Sunday Igboho gbowó owó gbogbo owó tó ń bá ti fẹ́ gbà ní láti diaspora tẹ́ ń dá tẹ́ ń dá fún un tó fi ń cash out ọwọ́ dẹ̀dẹ̀rẹ̀ yín ni wọ́n kó sí ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó kọ́lé kó tó di kó di kó di kó tó di kó join ní Yorùbá nation òpònú ọ̀dẹ̀ èèyàn jí owó yín ara percentage Sunday Igboho ń fún ó fi kọ́ ó fi kọ́ bọ́ngálò bọ́ngálò ní dẹ̀dẹ̀rẹ̀ ara ẹ̀ kọ́ o. àmọ́lé ẹ̀ ọmọbi tó ń gbé o bọ́ńgálò ló kọ́ o tó ń pariwo pé òun kọ́lé tó dáa lára owó pàṣẹ́ntéèjì tí Sunday ń fún nínú owó tó ń dá ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́ ń dá ó tún wá ń fi yangàn lójú yín pé ẹ wo ibi tó ń ná owó yín ẹ wo ibi tó ń ná sí. ìyẹn lòpònú tó ń sọ̀rọ̀ yẹn o gbogbo àwọn tó ń rí tí wọ́n jáde lórí social media yẹn ọ̀pọ̀lọpọ̀ ti kọ́lé as far back as ten fifteen twenty years ago tí wọ́n ti kọ́lé méjì mẹ́ta mẹ́rin tí wọ́n dẹ̀ jẹ́ alálùbáríkà èèyàn lọ́ọ́ bèrè dáadáa OPC máa ti produce gan gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín àwọn tí OPC ti mú jáde àwọn tí wọ́n ti ṣe OPC tí wọ́n ti dé ọba wọ́n pọ̀ rẹpẹtẹ tó ń jẹ kábíyèsí àwọn tí wọ́n ti ṣe OPC tí wọ́n ti di baálẹ̀ àwọn èèyàn tiẹ̀ ṣe wọ́n tiẹ̀ ṣe ń kà tí wọ́n ti dèèyàn gidi nínú ìlú tó bá rí alágbára kan ní èní tó bá lágbára kan lénìí bóyá ó ṣe national union ni o àbí ó wà nípò kan ni o gbogbo wọn ti go through OPC so ó wá ń sọ̀rọ̀ wípé OPC ìgbà kan OPC àwọn kan kò dùn mí fún ẹ ọbẹ̀ fún lábàtà ló yọ ọbẹ̀ tì í olójọ́ Yorùbá nation ò bá wọn ṣe rálì rí ò bá wọn ṣe kankan rí the only thing tó wà after ni wípé kí Sunday fi àkáǹtì ẹ sílẹ̀ kan fi gbowó torí kò fẹ́ kán rí traces pé òun gbowó lọ́wọ́ anybody kí Sunday dẹ́ yọ percentage tiẹ̀ kó yọ fún ẹ kó o máa fi máa ṣe nǹkan tó bá wọ̀n ẹ máa jẹ mú láì lọ máa jẹ mú láì lọ o àmọ́ rántí pé òkò tó rọ yín ó ti já báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti rí àṣírí yín wọ́n ti mọ irú èèyàn tí ẹ jẹ́ ṣé àwa lẹ máa àwa lẹ máa sọ̀rọ̀ Sunday Igboho fún ìdí sì ta fi ń wò yín láti ọjọ́ yìí o tún wá dìde o ní o fẹ́ sọ ìjà reason ìjà tó wà láàrin Ìbà Gani Adams àti Sunday Igboho o ló fẹ́ sọ o nítorí pé àwọn lọ́balọ́ba wọ́n láìkí Sunday Igboho wọ́n fẹ́ gbé iṣẹ́ security ilẹ̀ Yorùbá fún Sunday Igboho olówó ń bí ibà ń nú onítorí ẹ̀ ni a ṣe ń jáde la fi ń sọ̀rọ̀ dìndìnrín ní òpònú ni ẹ́ àwọn tí ò bá dẹ̀ lọ́pọlọ bíi titi ẹ̀ tí wọ́n lọ́pọlọ àwọn náà máa gba ọ̀rọ̀ tó sọ náà máa gbàgbọ́ ààrẹ ti ń jẹun láàrin lọ́balọ́ba ó mà ti pẹ́ ìpàdé tí wọ́n pè nílé Ifẹ̀ tí wọ́n rí yẹn ta ló facilitate ẹ̀ kì í ṣe bá Gani Adams ni ibà Gani Adams tó facilitate ìpàdé tí wọ́n ṣe mẹ́yẹn ibà Gani Adams tí wọ́n lè kọ lẹ́tà sí odidi Ọọ̀ni of Ifẹ̀ tó kọ lẹ́tà sí gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n dẹ̀ sọ fún wọn pé kán pe ìpàdé kí àwọn jọ jókòó àwọn jọ brainstorm lórí bí àwọn bí àwọn ti fẹ́ sì kí ọ̀lẹ̀ Yorùbá ó mọ̀ wípé ó mọ̀ pé nǹkan kì í síbẹ̀ Ìbákẹ́ni Adams tí wọ́n wá perú pàdé bẹ́yẹn àwọn èèyàn ló sọ pé àwọn lọ́balọ́ba lè Yorùbá ò nífẹ̀ẹ́ orí ẹ̀ ti dàrú ó wá ní wọn pe Sunday Igboho níbo náà ti sọ fún Sunday Igboho kan fẹ́ gbéṣẹ́ security ilẹ̀ Yorùbá fún dèdèrè ní í sẹ alẹ má bẹ́ẹ̀ ṣe wáyé propaganda ló máa ba ìgbésí ayé yín jẹ́ ẹnu ṣọṣọṣọ tẹ́ ń sọ yẹn náà òun ló máa balẹ̀ ayé yín jẹ́ pẹ̀lú rọ gidi tẹ́ ń yẹn ìwọ orí communicate ni o ò rí communique tó jáde ní pé ní summit ta ṣe ni níbo ní níbo ní nínú communique yẹn ni wọ́n ti sọ pé wọ́n fẹ́ gbéṣẹ́ fún Sunday Igboho dìndìnrín ni ẹ́ communique tó jáde ni wípé àwọn àmọ̀tẹ́kùn kí wọ́n sọ wọ́n di state police tó bá mọ̀ jẹ́ kí n sọ fún ẹ communique tí wọ́n ṣe jáde wọ́n dẹ̀ sọ wípé kí wọ́n ní forest guard gbogbo àwọn nǹkan tí wọ́n dẹ̀ sọ yìí àwọn àìdí àti Ìbà Gani Adams tí wọ́n mú wá nínú summit yẹn ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pọlọ because ẹni tó bá gbọ́n tó jọ́ ọlọ́pọlọ ìrònú wọn máa ìrònú wọn máa dọ́gba ìrònú wọn máa jẹ́ bákan náà tẹ́ ṣe èrè ló máa ń yàtọ̀ àwọn ẹṣin èrè bíi tiyín òun ló máa ń yàtọ̀ gbogbo àmọ̀ràn gbogbo nǹkan tí Ìbà Gani Adams sọ òun ni wọ́n gùn lé lórí tó bá dẹ̀ ń dárúkọ àmọ̀tẹ́kùn ibi tí wọ́n bá ti ń dárúkọ àmọ̀tẹ́kùn sọ mọ̀ pé Gani Adams ló ń jẹ́ bẹ́ẹ̀ ni ta ló mú ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn jáde ta ló gbé àmọ̀tẹ́kùn sórí kò síbi tí wọ́n ti ṣe àmọ̀tẹ́kùn tí OPC ò sí mbẹ̀ táwọn mẹ́mbà OPC tí wọ́n pọ̀ mbẹ̀ rẹpẹtẹ tí wọ́n fi síbẹ̀ ọmọ ẹgbẹ́ Sunday tiẹ̀ lẹ́gbẹ́ débi tó máa lọ́mọ tó máa fi sí àmọ̀tẹ́kùn dèdèrè nìyẹn orí ẹ̀ ò pé tó bá rí nǹkan san kó lọ wá nǹkan ṣe so eléyìí ló máa jẹ́ kí n ṣàlàyé fún yín nǹkan tó fà á tá a fi jáde òun sọ pé òun fẹ́ sọ àṣírí tó wà níbi ìjà Ìbà Gani Adams àti àti Sunday Igboho gbogbo tó sọ fún yín yẹn fálásì ni gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín tipẹ́tipẹ́ àwọn bloggers Sunday Igboho wọ́n ti máa ń sọ̀rọ̀ sí Bàgá Adams tipẹ́tipẹ́ àwọ̀ bẹ̀ níṣẹ́ táwọn òfin fẹ́ sọ̀rọ̀ nígbà yẹn òun ni wípé tá ti gbé àwọn nǹkan yẹn dọ́dọ̀ ibà máa sọ pé ah nọ́mbà wọn náà béèrè pé ṣé Sunday ló sọ̀rọ̀ àní rárá Sunday kọ́ àwọn ará bíbá báyìí náà sọ̀rọ̀ àrí àní ẹ̀ filẹ̀ then àrẹ wò wípé ẹni tó ń sọ wípé tó ń pariwo Yorùbá nation yìí tó ń sọ̀rọ̀ Yorùbá nation yìí tí èèyàn bá ń sọ̀rọ̀ Yorùbá nation tó lè jẹ́ pé everybody ló ń gbòǹgbẹ Yorùbá nation yorùbá nation tẹ́lẹ̀ ń sọ yìí OPC ló kọ́kọ́ dálẹ̀ OPC ló kọ́ bẹ̀rẹ̀ nǹkan tí wọ́n ń pè ní yorùbá nation nígbà tí wọ́n annul election MKO Abiola ní 1993 ìyẹn ló bí formation of OPC tá a dẹ̀ fi bẹ̀rẹ̀ nígbà yẹn tá a sọ wípé àdìbò mọ́ àbá wọn ṣe election mọ́ àbá wọn ṣe anything mọ́ kí yorùbá kó ṣe kí ni kó dúró ní orí nínú bánà wa nígbà yẹn tá a máa ń ṣe a máa ń kọ síbẹ̀ pé restoring restoring hope to a deprived nation restoring hope to a deprived nation tá a máa ń pariwo nígbà yẹn tá máa ń sọ nígbà yẹn yorùbá nation là ń pariwo a sọ pé a fẹ́ dá dúró yorùbá fẹ́ dá dúró bọ̀tọ̀ ọmọdé ṣe wá nígbà yẹn òye ò tí wa tó a gbìyànjú ẹ̀ a rí i pé àbáyà ń bẹ experience yẹn tí àwa ti ní tí bá ti ní òun ni bá fi ń sọ fún Sunday nígbà yẹn wípé kí lo nílẹ̀ kí ni plan ẹ nation ló máa ń dárúkọ kí ni nǹkan tó nílẹ̀ tí ò rọrọ̀ sọ fún ibà ìgbà yẹn láti wò pé empty barrel lélẹ̀ international international connection wo ló ti ní àwọn countries tó ń súnmọ́ wa neighboring countries ṣó ti ní àjọsọpọ̀ pẹ̀lú wọn àwọn army àwọn top officers nínú army ní navy ní air force ní police ní tó ń wà tó ń jẹ́ ọmọ yorùbá ṣé àjọṣepọ̀ ti wà láàrin yín àwọn ọba ọba nílẹ̀ yorùbá ṣé wọ́n ti lọ́wọ́ sí nǹkan tó ń ṣe àwọn ọ̀tọ̀kùlú ìlú àwọn èèyàn ṣàràkí ṣàràkí nínú ìlú tọ́jọ́ ọmọ yorùbá ṣé wọ́n lọ́wọ́ sí nǹkan tó ń ṣe gbogbo ẹ̀ a find out zero ni sọba tó dẹ́ ń pariwo yorùbá nation nígbà yẹn àwa dákẹ́ ó tún dé stage gan ààrẹ ní à ah, gbàtà àwọn bílẹ̀rì tí ó sọ pé ẹ̀yin náà ojú yín náà làwọn wò àwọn wò pé ó ṣeé ṣe kó má fẹ́ disclose secret yẹ fún wa gbogbo báwọn yẹn ṣe wá sọ̀rọ̀ nígbà yẹn tí wọ́n ń bú ibà tó ń ṣe oríṣiríṣi ibà ni ẹ má dá wọn lóhùn ẹ fi wọ́n lẹ̀ tá a bá dá wọn lóhùn nígbà yẹn wọ́n máa ní lọ́kàn wípé bóyá à ń lara àbá máa ní lọ́kàn wípé à fẹ́ Yorùbá nation à ń tako ẹni tó sọ wípé òun fẹ́ ṣe Yorùbá nation nídìí tí ìdàbí wù ẹ̀ràn nìyẹn bó lágbára kì í àwọn bloggers yẹn ní ọ̀rọ̀ kan tó fẹ́ sọ àwa dákẹ́ àwọn òǹgbà yẹn pé ah, èèyàn sọ pé yorùbá nation kò dẹ̀ sí èèyàn kan tó bá jẹ́ olóríire èèyàn tọpọlọ ẹ̀ bá pé tí ò kì í ṣe olè tí ò sínú àwọn tó ń bá wọn jẹ ìjẹkújẹ nílẹ̀ nàìjíríà tó máa sọ wípé òun ò nífẹ̀ẹ́ sí yorùbá nation kò sí ìkàlùkù dúró bìkọ́ sàmọ̀ wípé regional government lásán tá a ṣe láyé àwọn bàbá wa báfẹ́mi awólọ́wọ̀ a nǹkan tí a achieve nílẹ̀ yorùbá ṣé free education la fẹ́ sọ ṣé ọ̀nà la fẹ́ sọ àwọn infrastructures ṣóun la fẹ́ sọ mélòó la fẹ́ kà nínú ẹ̀ first television station cocoa house ṣóun la fẹ́ sọ vegetable oil lọ́jọ́ta so many things like that and marina oríṣiríṣiríṣiríṣiríṣi mélòó la fẹ́ sọ mbẹ̀ kò sí tí a bá wá sọ pé nígbà tá a ṣe national government tá a achieve irú nǹkan bẹ́yẹn báwo la ṣe wá fẹ́ ní nation titi wa tí ò ní dáa ju bí anybody ṣe bọ́ ṣe rò lọ a máa ma compete pẹ̀lú àwọn Amẹ́ríkà pẹ̀lú London UK pẹ̀lú àwọn some European countries ni taba ni Yorùbá nation ìyẹn làwa ṣe dákẹ́ la ṣe wò pé ẹni tó ń pariwo Yorùbá nation yìí tí a bá lọ ń jáde ta lọ ń tàpù ẹ̀ àwọn èèyàn máa wò wá gẹ́gẹ́ bí ẹni tí ò ní ìfẹ́ Yorùbá ìyẹn la ṣe ń wò but awa find out àwa gbé lọ àwa gbé bọ̀ àwa rí wípé òfútùfẹ́ tẹ̀ ní empty barren ni ẹ ò ní kankan ṣe wọn kò wá fi yorùbá nation wá fi cash out ni so nǹkan tó wá fa ìjà gangan gangan jẹ́ kí mi sọ fún yín o mo ti sọ fún yín nínú past video tí mo ṣe ṣùgbọ́n pẹ̀lú story wèrè tí èyí tó pẹ̀rẹ̀ ní wisdom treasurer Sunday Igboho tó ń sọ kiri láláwọn lílọ́ yìí tó ń sọ kiri yìí ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín nígbà tí àwọn tí a ní ìṣù kan pẹ̀lú olóyè Laji Abbas Sunday Igboho ó sọ fáwọn bloggers ẹ ó ní àwọn èébú tí Sunday tí alaya olóyè Laji Abbas fi ń bú ibà nígbà yẹn tó ń sọ̀rọ̀ nígbà yẹn wípé ibà kì í ṣe ọmọ arigidi àkókò tó ń sọ wípé tó ń pè wọ́n ní àdàmú tó ní nùpé ni wọ́n the same thing tí tí olóyè Laji Abbas ń sọ nípa Ìbà Gani Adams tó bá ríyàn méjì tó bá ń jà tó bá lè dá sí o dẹ̀dá kẹnu ẹ kó máa wòran ìwọ ti wá rí i pé opportunity lélẹ̀ láti enter Ìbà kò dẹ̀ ní sọ̀rọ̀ bí Sunday ṣe ń operate nìyẹn o òun fún alára ẹ̀ kò ní sọ̀rọ̀ kò ní ta sí Ìbà o ó máa máa rán àwọn bloggers ẹ̀ kọ̀ọ̀kan láti máa sọ̀rọ̀ nípa Ìbà wáyé tẹ́ ẹ ṣe ẹ ṣe program ti yẹn má forúkọ Ìbà sí i aṣá ti ráwọn kọ̀ọ̀kan lẹ́nijọ́ mẹ́ta yìí a sọ̀rọ̀ yìí sìn a ti ráwọn kọ̀ọ̀kan tó ṣe program wọn lọ wọn morúkọ ibà sí wọn dẹ̀ ṣe program wọn lọ lára àwọn bloggers ibà the other time mo sọ̀rọ̀ nípa Yorùbá Wuyì lẹ́nijọ́ mẹ́ta yìí sìn gbogbo program tí Yorùbá Wuyì ṣe ó mọ àwọn tọ́pìkì míì kò sọ̀rọ̀ ibà Gani Adams mọ́ àwa ò lè ta sí mọ́ kò sí nǹkan tó kàn wá pẹ̀lú títí ẹ̀ yèyé dára ó pẹ̀lú àwọn tó ń ta sí ibà láìmọye ìgbà tó yẹ pé wọ́n jọ ta síra wọn nígbà yẹn tó ń ṣe oríṣiríṣi nígbà yẹn lẹ́ni ìsìn Yèyé Dára ń ṣe program ẹ̀ kò ta sí bamọ́ àta sí kò sí kó tó wá pẹ̀lú Yèyé Dára. ẹ ṣe program yín tẹ bá tó pẹ́ fẹ́ gba Yorùbá Nation ṣé ibà lẹ́fẹ́ fi gba Yorùbá Nation ni ṣé èébú kẹ máa bú ibà kẹ máa ta sí ibà kẹ máa sọ oríṣiríṣi kẹ máa kẹ máa búlì ibà òun lẹ́fẹ́ fi gba Yorùbá Nation ẹ ní ọpọlọ ẹ ní nǹkan mí tẹ máa rò ní ọkàn yín tọpọlọ ẹ tẹ fi lè ṣe program yín àfi kẹ máa dárúkọ yín bá Gani Adams n tó wá fa ìjà gangan gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún yín alákọ̀ọ́kọ́ ń bẹ̀ nìyẹn ó wá ń rán àwọn bloggers ẹ̀ kan máa sọ wípé ibà Gani Adams wípé tápà ni pépé is from Nupe gbogbo àwọn bloggers yẹn wọ́n wá ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn a wá wò pé kí ni ìtumọ̀ eléyìí ìwọ́n táwa máa ṣírí ẹ̀ tá a mọ so many things nípa yẹn látọjọ́ ìtàsọ kankan táwa dákẹ́ tá ń wú ẹ wípé anyway ṣebí ìṣọwọ́ wọn ti wá ló ti ń gbowó máa gbowó ẹ lọ́wọ́ àwọn tó ń gbowó lọ́wọ́ ẹ. o tún dé o dé sí nàìjíríà dídé tó dé sí nàìjíríà ọ̀rọ̀ tó máa ma sọ ó máa sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ pé àwọn kan nígbà ayé Jonathan wọ́n ṣe rally ẹ wọn ò lè sọ nǹkan kan nígbà nígbà Abacha nígbà Buhari ìwọ nìkan ló fèsì Buhari ta ló ṣe rálì láyé Jonathan ibà Gani Adams ló ń bá wí ìyẹn mo sọ pé sàn láàrin àjẹ ló mu ní pẹkọrọ lọ straight kó ta sí ibà direct ká mọ̀ kó ta sí ibà Gani Adams tó bá tún sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ wàá tún dìde wà ní ẹ ẹ ṣáà mọ̀ pé Yorùbá lè mi mo kọlà ẹ kinní kan ta ló ta ta náà ń pè nínú pé ààrẹ náà ń pè nínú pé ààrẹ ni òun ta sí pé Yorùbá ni wàá máa sọ pé o kọlà ṣé gbogbo ọmọ tó bá kọlà lọmọ ni ṣé gbogbo èèyàn tó bá kọlà lọ́mọ kọ ṣé gbogbo gbogbo ilẹ̀ Yorùbá ló ń ni ṣé yín là lójú Ìjẹ̀bú ni Abi Ìjẹ̀bú wọn kì í ṣe Yorùbá mo bèrè lọ́wọ́ ẹ̀ Sunday Igboho òpònú sórí ìlà lójú àwọn ọmọ Ọ̀wọ̀ àbí wọn kì í ṣe Yorùbá àwọn òkìtì pupa orílà lójú wọn àìmọye tíráàbù nílẹ̀ yorùbá tí òkè kọlà òkè tó bá ń sọ̀rọ̀ nípa ìlà ṣe bí àwọn olólà anybody tó bá tó bá déwájú wọn bọ́ngbọ́n máa wúsà lọ síwájú wọn bí kọ́kọ́ ńlà wọ́n máa kọ́ ńlà sí gbowó wọn náà fẹ́ gbà wọ́n á gbà làwọn wọ́n á gbowó wọn wọ́n á dẹ̀ kọlà sí ọmọ tó ń gbé wá ẹni tí ẹni tí ẹ̀yà míì bá sùn tó bá ti sọ pé yorùbá ni tó bá gbé déwájú ẹni tó ń kọlà tó bá ní kó kọlà fún ṣé kò ní kọlà fún kí ni làmíì nílẹ̀ yorùbá àìmọye ọmọ àlè tó kọlà àìmọye ọmọ ọkọ tí ò sí lálójú ẹ what are you telling me ó lè bá fi yẹn máa bóbò wa ni ọdẹ ló ràn wọn ìwọ náà dẹ ń sọ wípé sọ wọn rí pé ìwọ kọlà ń tiẹ ọmọ ọkọ nìwọ táwa lọ máa lè again o tún gbé blogger kan jáde ara àwọn blogger yẹn náà ni ìyẹn jáde ó ń sọ̀rọ̀ wípé Ìbà Gani Adams sọ wípé ìwọ Sunday Igboho ló pa olóyè Bọ́lá Ìgè kọ́lọ́n kó foríjì bàbá Bọ́lá Ìgè tó kú ní two thousand and twenty one or twenty two oh two thousand and one and two thousand and two ní ti Bọ́lá Ìgè kú kí lọ́jọ́ orí ẹ̀ nígbà tí Bọ́lá Ìgè kú ta ló mọ̀ ẹ́ nígbà tí bàbá wa Bọ́lá Ìgè tí wọ́n kú Chief Justice of the Federation nígbà tí wọ́n kú kí lọ́jọ́ orí ẹ̀ àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n allege wípé wọ́n pa olóyè Bọ́lá Ìgè àwọn sẹ́nitọ́ Míṣọ̀rí wọ́n gbé wọn lọ sí wọ́n gbé wọn lọ sí detention wọ́n charge wọn sí court pẹ̀lú àwọn tó kù wọn wọ́n charge wọn sí court at the end of the day wọ́n fi wọ́n lẹ̀ wọ́n discharge wọn on acquitted kí ni tiwa pẹ̀lú yẹn kí ni tiẹ̀ pẹ̀lú yẹn kí ló kàn yẹn kí ló kàn yẹn kí lòun ara ẹnu táwọn sọ náà nìyẹn o ṣàfẹ́ bá orúkọ Ìbà Gani Adams jẹ́ kọ́ lè máa sọ pé Ìbà Gani Adams ń parọ́ mọ́ ẹ̀ ìwọ náà ló rán ìyẹn jẹ́ nọmba two nọmba three tó wà ń bẹ̀ ó ní wípé yorùbá summit tá lọ ṣe tí ì bá pè fún pé káwọn èèyàn jókòó kí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá lórí ọ̀rọ̀ security ilẹ̀ yorùbá tí wọ́n tí ó jẹ́ wípé gbogbo ayé wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé báyìí sẹ̀ tó yẹ pé everybody ló wà ń bẹ̀ tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n ṣe live screening níbẹ̀ ibi tán ti ń ṣe program yẹn lọ́wọ́ torí orí orí ipò orí àyè tí àwọn ọba alẹ yorùbá tí wọ́n gbé Ìbà Adams sí orí wípé Ìbà Adams ló fa ìjókòó yẹn ó dẹ̀ rí pé mítì kan nígbà tí à ń bọ̀ láti tí bàbá wa Ọọ̀ni of tí wọ́n dé orí pé wọ́n ń bọ̀ pẹ̀lú àwọn ọba pẹ̀lú Ìbà Adams wọ́n jọ wọnú hall yẹn ni orí gbogbo orí àwọn nǹkan kan tí wọ́n ti kọ́kọ́ jọ sọ ó wá rí wípé nígbà tí Ìbà jókòó sí àtẹ̀bù orí gbogbo bí àwọn lọ́balọ́ba bí wọ́n ṣe ń bá Ìbà ya fọ́tò bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú Ìbà bọ́n ṣe ń yọ̀ ọmọ Ìbà o ti ń wò wípé à tiẹ̀ ti bá yẹn o wá sáré ṣe mítìn láàárín àwọn èèyàn ẹ níbẹ̀ kó tó di pé kó tó di pé o pè wọlé o wá ṣe mítìn láàárín àwọn èèyàn níbẹ̀ o wá sọ wípé nǹkan tẹ́ máa sọ ní kìnìún kẹ́ sọ wípé ìbá béèrè fún owó ìbá làwọn fẹ́ gba twenty billion àwọn èèyàn ń ṣe program lọ́wọ́ ìwọ náà tó wá gbà tó wá pè wọlé dèfọ́sì tó máa kọ́kọ́ sọ mbẹ̀ ni pé èmi ò béèrè owó ń tèmi ta ló béèrè owó ìwọ gọ́gọ́ ló ń fi style béèrè owó torí kò sẹ́nibọ̀dì tó sọ̀rọ̀ owó tẹ bá ti réyàn tó bá ti ń sọ̀rọ̀ bí kan tó bá sọ pé èmi ò béèrè owó ń tèmi àìbéèrè owó ń tèmi tó ń sọ yẹn òun fi ọgbọgbọ́n béèrè owó ni olè nìyẹn ṣọ́ọ̀pì ẹ̀ lè rí owó ni ta ló sọ̀rọ̀ owó ń bẹ̀ ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn ibẹ̀ náà ni àwọn àwọn bloggers ẹ ti gbé jáde pé Ìbà Gani Adams béèrè twenty billion naira but inú mi dùn lẹ́ni wípé olóyè Awíkóńkó ó ti jáde síta ó dẹ̀ ti ṣe fídíò fídíò ni o ẹ lọ wo program yẹn tọ́yìn Awíkóńkó ṣe ní ọjọ́ I think it was on Tuesday mo wò lọ́jọ́ Wednesday ni mo wò Awíkóńkó kì í ṣọ̀rẹ́ wa kì í ṣọ̀tá wa mi ò mọ̀ rí Ìbà Gani Adams ò mọ̀ rí mo wà very sure pé rírí tí Ìbà Gani Adams máa rí Awíkóńkó ni wọ́n rí ní ìgbà tí wọ́n ṣe Yorùbá Security Summit yẹn wọ́n àjọ lọ́sọ̀ọ́ àjọ ní àjọsọ ọ̀rọ̀ so mi ò believe pé Bagan ní contact tàbí kankan kò sẹ́nìbọ̀ tó ní contact tàbí kankan nínú wa kò sẹ́nìbọ̀ tó bá Awikonko sọ̀rọ̀ Awikonko ló jáde síta yẹn ó ti ṣe clarification yẹn ó wà ń bẹ̀ ẹ̀yin dìdìrín tẹ́ẹ̀sì ń tẹ́ẹ̀sì níbi tó ti ń ṣe program lẹ́ ń parọ́ àti ìparí program à ń ṣe program lọ́wọ́ ẹ ti bọ́ sórí social media ẹ ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹni ìbá béèrè twenty billion ọwọ́ ta ni bá ti fẹ́ gba twenty billion o mo béèrè lọ́wọ́ yín o ọwọ́ ta ni bá ti fẹ́ gba twenty billion ẹ̀yin òpònú rádaràda yẹn nígbà tí wọ́n pariwo wàkílì wàkílì wàkílì ní ní ìbàràpá nígbà yẹn tí ìbá lọ síbẹ̀ tí bá rán àwọn ọmọ wọn lọ síbẹ̀ pé kán lọ mú wàkílì ta ni bá béèrè owó lọ́wọ́ ẹ̀ nínú yín ìbá ò béèrè owó lọ́wọ́ anybody o dèdèrè wisdom yìí náà gbà tó ń sọ̀rọ̀ ó ní ìgbà tí wọ́n di ìbá rán àwọn èèyàn lọ tó ń lọ tí wọ́n lọ mú wàkílì ó ní wọ́n ti àwọn ọmọ mẹ́mbà ìbá wọ́n ti wọ́n mọ́lé ó ní Sunday Igboho ló ṣe bí wọ́n ṣe bí wọ́n ṣe yọ àwọn mẹ́mbà OPC tí wọ́n mú wá kiri irọ́ ṣe balẹ̀ ayé yín jẹ́ báyìí gan-an. ẹ̀yin ti gbàgbé ni pé nígbà tí ìgbà tí bá rán àwọn èèyàn lọ sí ìgàngàn láti lọ mú wákìlì tí wọ́n lọ mú wákìlì tí wọ́n lọ mú àwọn wákìlì gbà yẹn níṣẹ̀lẹ̀ jáde síta nígbà tẹ́ gbọ́ wípé wọ́n detain àwọn ọmọ tí pé ibà àwọn ọmọ ibà mú wákìlì lọ sí police station ẹ̀yin blọga Sunday Igboho ilẹ̀ jáde síta alákọ̀ọ́kọ́ ẹ kọ́kọ́ ṣe program ẹ sọ wípé kò kí ń ṣe wákìlì ni wọ́n mú ẹni kò ṣe wákìlì yẹn ni wọ́n mú ẹni rọ́ ni wọ́n pa nígbà tí ehm, ehm, tí ó bóyá area commander ni àbí kò tó ń wá sọ̀rọ̀ nípa ẹ̀ tí wọ́n fi sọ wípé wákìlì ni wọ́n mú ó wà ní custody àwọn tẹ ascertain fact wípé wákìlì ni wọ́n mú ẹ tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nígbà yẹn wípé kéwòdé táwọn ọmọ ibà tí wọ́n mú wákìlì lọ sí police station kí ló tún wọn pa ṣẹ́ni tó ń ṣe wúrú wà bẹ́yẹn táwọn ibà táwọn ọmọ ibà Gani Adams àwọn pc tí wọ́n lọ mú ṣó yẹ kí wọ́n tún ṣó yẹ kí wọ́n mú lọ sí police station ṣe bọ́ yẹ kó pa ni ẹrù pọ̀ dẹ̀ ní àwa ni ẹrù pọ̀ dẹ̀ làwa ni ẹrù pọ̀ àwa dàbí titi yín ni ká mú èèyàn tó ń dà lóru ká dẹ̀ take law into our hand ká pa ẹ̀yin lẹ́ máa ṣẹ̀wọ̀n gbogbo yín pátá lẹ́ máa ṣẹ̀wọ̀n lágbà lọ́wọ́ lọ́hùn àdàbí tó bá yẹ pé ibà Gani Adams wọn ò fẹ́ lọ síwájú ilẹ̀ Yorùbá lókun àdàbí tó bá jẹ́ wípé for the past twenty five years abárí ọmọ yorùbá tó gbé ọ̀rọ̀ ilẹ̀ yorùbá rù bíi bá Gani Adams ló kù àdàbí tó bá jẹ́ pé a ti rí ọmọ yorùbá tó jẹ ìyà tí rúbá Gani Adams jẹ lórí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá yìí ló àdàbí tó bá jẹ́ wípé ibà Gani Adams gbogbo owó tí wọ́n ń rí kì í ṣe wípé bí ilẹ̀ yorùbá ṣe máa tùbà bó ṣe máa tùṣẹ́ òun ni wọ́n ń ṣe lókù ṣe bẹ́ẹ̀ yín fowó tí ẹ fi ń ẹ fi ń ẹ fi ń flex kiri ẹ̀ ń kó mọ́tò jọ ẹ̀ ń kó oríṣiríṣi jọ ẹ̀ ń ṣe oríṣiríṣi káàkiri ẹ mọ iye owó tí Bagana Dam tí wọ́n fi tí wọ́n fi ń ṣe ètò ètò là ń pè nípa bílẹ̀ Yorùbá ṣe máa bó ṣe máa tùwà bó ṣe máa tùṣẹ́ ẹ̀yin ò lè mọ̀ àwọn bàbá nílẹ̀ àwọn ọba nílẹ̀ Yorùbá àwọn bàbá nílẹ̀ Yorùbá wọ́n mọ wọ́n mọṣẹ́ tí Bagana Dam ti ń ṣe ẹ̀ ń jáde síta lẹ́nìí ní Bagana Dam kì í ṣe ọmọ kì í ṣe ọmọ ọdọọdún mà ní Bagana Dam lọ sí Arigidi àkókò tó ń ọdún ọkọta every year èèyàn ti jẹ ọ̀túnba ọ̀túnba of Arigidi àkókò ẹni tí Saddam sọ èyí tó sọ pé ọba àná sọ pé Bagana Dam kì í ṣe ọmọ kì í ṣe ọmọ Arigidi àkókò ẹni yẹn ló fi Bagana Dam jẹ ọ̀túnba of Arigidi àkókò kẹmàgbọ́n kan tó sọ ọba ìní Isa Ọlánìpẹ̀kun kábíyèsí bàbá ẹ má pé mo bá yín lóye mo pè lórúkọ bàbá wa kábíyèsí ọ̀fanigídé àkókò bàbá wa isa ọlánipẹ̀kun zaki ọ̀fanigídé àkókò wọ́n jáde ní last week wọ́n sọ̀rọ̀ nípa Ìbà Gani Adams wọ́n dẹ̀ jẹ́ kó yé wa wípé Ìbà Gani Adams ń kọ́ ọmọọba ní Ìbà Gani Adams àti bàbá àti ìyá ní ìlú Àrègèdè Àkókó ẹ lọ gbọ́ fídíò yẹn ẹ̀yin òpònú jàtijàti so àwọn onísìn yẹn nìyẹn la wá wò pé ah eléyìí ti ń pọ̀ jù because a ti rí pé yorùbá nation ta fi ń respect yẹ tó gbé dání tó ń sọ pé yorùbá nation yorùbá nation táwa fi ń respect yẹ ta fi ń wò pé àfẹ́ ta sí ẹ àfẹ́ ta sí àfẹ́ ta sí ẹ a ti rí wípé yorùbá nation yẹn empty ni kò sí kankan bẹ́ẹ̀ o ò ní kankan lọ́wọ́ yorùbá nation tó ń sọ ọkàn fi cash out ni ẹ fẹ́ gba yorùbá nation wọn ní kẹ́ má ṣe rálẹ̀ ọjọ́ta gbogbo strength yín lẹ kó wá sí ọjọ́ta gbogbo strength yín lẹ kó wá sí ọjọ́ta kẹni dandan ẹ máa ṣe gas lásán ó ní wọ́n fi disburse yín ní Ọjọ́ta ẹ̀yin òpònú ẹlẹ́fẹ́ ṣe Yorùbá nation tear gas lásán ọlọ́pàá Èkó ọlọ́pàá Èkó nìkan ni o àwọn ọlọ́pàá tọkùn wá area commander um ogudu, area commander ogudu, àti àwọn kan láti Ìkẹjà ni wọ́n wá síbẹ̀ o wọn kó gbogbo gbogbo àwọn divisions tó wà ní tó wà lẹ́kọ̀ọ́ wọn kó wọn síbẹ̀ area commander o area commander o ẹ eh, Ogudu area commander Ogudu náà wá síbẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá kan láti Ìkẹjà láti SARS àwọn náà wá síbẹ̀ o wọ́n dẹ̀ dislodge yìí ẹ̀yin òpònú kan ẹ̀dẹ̀ tó wà nílùú òyìnbó ẹ̀gbẹ́kẹ̀ láwọn yẹn ẹgẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ gba Yorùbá nation ẹni tó fẹ́ gba Yorùbá nation tó wá sẹ́kọ̀ọ́ tẹ́ kó gbogbo agbára yín tẹ́ kó gbogbo nǹkan tẹ́ ní tẹ́ kó wá sẹ́kọ̀ọ́ tẹ́ wá síbẹ̀ tí wọ́n dẹ̀ dislodge yìí pẹ̀lú ordinary tear gas ẹ̀yin yẹn lẹ́fẹ́ gba yorùbá nation ọ̀dẹ̀ nìyín ọ̀dẹ̀ ẹni tó bá ponú bíi tiyín ló máa ma tẹ̀lé yín nation la máa pè é gbogbo yín ẹ fọ́nká ẹ dẹ̀ ń ṣe fídíò bí tẹ́ gọ̀ sí bẹ́ẹ̀ ṣe ń sá lọ ẹ tó ń ṣe fídíò àánú ọmọ ọlọ́mọ tẹ́ pa ẹlẹ́dàá ọmọ yẹn á béèrè lọ́wọ́ yín ọmọ ọlọ́mọ tó ń lọ jẹ́jẹ́ tó ń ta pure water kí wọ́n tí tí tí tí ìbọn bà tẹ ìyìnbọn sí tẹ pa fúnra yín tẹyìn sọ tí ibi tẹ ti ń tẹ tẹ tẹ train yín dáadáa tẹ ẹ mọ ṣe máa bẹ ẹ mọ bẹ ṣe máa bẹ ṣe máa bẹ ṣe máa yìnbọn tẹ misfire tí ìbọn yín ba ọmọ ọlọ́mọ tẹ pa ọmọ ọlọ́mọ tẹ pariwo pa àwọn ọlọ́pàá ọlọ́pàá ọmọ ọlọ́mọ ẹlẹ́dàá ọmọ yẹn á béèrè lọ́wọ́ yín ẹ̀yin Yorùbá nation nìyẹn o ẹ̀yin tẹ́ fẹ́ jagun nìyẹn o wọ́n wá bọ́ọ̀sì ilé Sunday Igboho ọ̀gá yín ẹni tó lọ fún fẹ́ ja ẹni tó lọ fẹ́ jagun àwọn kan àwọn àwọn pump action tó wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ fi jagun náà nìyẹn òun ni wọ́n kó lọ ọ̀nà kó lọ nínú ilé yẹn ní tó wà lọ́wọ́ ẹ̀ tó fi ń pariwo Yorùbá nation Yorùbá nation Yorùbá nation òun nìyẹn ẹni tó ní gbérí tó lóun ní gbérí tó bá ní gbérí tó kọ̀ǹfàmù gbérí ibikíbi tó bá ń lọ ó yẹ kí gbérí yẹn wà lára ẹ̀ gbérí ẹ̀ tó ń pariwo òun náà nìyẹn náà gbé lọ gbogbo nǹkan tó pè lágbára gbogbo ẹ̀ náà gbé lọ yẹn passport oríṣiríṣi náà bá nulẹ̀ ibi tó ti ṣe ticket racketing kiri tó ṣe visa racketing ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti gbá lójú lórí ọ̀rọ̀ visa Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti gbá lójú lórí ọ̀rọ̀ visa tó ń bá wọn sọ pé ń bá wọn ṣe visa wọn kó passport rẹpẹtẹ wọn kò nínú ilé ẹ ìwọ tó fẹ́ gba Yorùbá nìyẹn ìwọ tá a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oppressor ni ẹ́ you are very deadly and disruptive gbogbo àṣírí ẹ pọ̀ lọ́wọ́ wa àwa wò pé ah, ah ṣé ọ̀gbẹ́ni táwa máa ṣírí ẹ̀ táwa mọ̀ dáadáa tá a dákẹ́ tá a sọ gangan ìwọ ló wá dìde ló wá ló wá ló wá ló wá ló wá jáná sí ló ń sọ fáwọn ọmọ ń sọ fáwọn àwọn bloggers ẹ pé kọ́ máa ta sí ààrẹ kọ́ máa ta sí ààrẹ kọ́ máa ta sí ààrẹ àdúrà ń wẹ̀ mélòó la fẹ́ sọ nínú ọ̀rọ̀ ẹ mo sọ fún ẹ mo sọ nínú program tí mo ṣe láti pé mo ní two hundred and sixty two points nípa ẹ àwọn wàbàjẹ́ tó ti wù àtàwọn ọ̀rọ̀ tó ti sọ àwọn ìlérí tó ti ṣe tó dẹ̀ lè tó lè fulfill gbogbo ọ̀tí mi bá ń sọ fact ni mo ń sọ mi ò ní mi ò ní láti parọ́ mọ́ ẹ instead kẹ wá jáde síta kẹ wá sọ pé ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni pupa yìí tó ń sọ yìí ó kẹ́bẹ́ ṣe ń pè mí ẹ̀ẹ́dìẹ abólọ́rùn àbọ̀lẹ̀ ṣe ń pè oríṣiríṣi orúkọ tẹ́ ń pè mí ó bá mi lára gbogbo tẹ́ bá pè mí èmi ni mo ń jẹ́ bẹ́ẹ̀ kẹ wá jáde síta kẹ sọ pé ọ̀rọ̀ tó sọ yìí o kò rí bẹ́ẹ̀ o báyìí báyìí báyìí ló ṣe rí o irọ́ ni ẹ máa bọ́ síta ẹ máa bí èbú ni ẹ máa bọ́ síta ẹ máa sọ̀sọ̀kọ̀sọ̀ ni ẹ jáde kẹ́ sọ pé mi kẹ́ sọ pé nǹkan tí mo sọ kẹ́ ní kò rí bẹ́ẹ̀ oppressor ni ẹ òun oppress àwọn èèyàn kiri rí criminal ni ẹ Sunday Igboho criminal ni ẹ mélòó la fẹ́ sọ nínú ọ̀rọ̀ ẹ ṣé ti ilé epo tó wà ní sókà tẹ́ni tó ní ilé epo sọ pé òun five million naira balance mọ́ tẹ́ni yẹn dúró títítítítí ọdún bíi márùn sí mẹ́fà tó fún lówó mọ́ tí yẹn padà wá báyìí pé fóun ní balance owó òun tó dá lóhùn tí yẹn ṣẹ̀ṣẹ̀ wá wá èèyàn kan ó ní lọ́ọ̀yà kan tí wọ́n wá wá tí lọ́ọ̀yà yẹn wá lọ rí èèyàn kan torí mi ò ní dárúkọ lórí program mi yàtọ̀ sí ìwọ tó jó níjà wa yàtọ̀ sí ìwọ Sunday tó ń ta sí ọ̀gá wa tó ń rán àwọn èèyàn láti lọ́ọ́ máa dárúkọ wa àtàwọn àtàwọn bloggers yẹn tó bá ṣe nǹkan tí ò dání máa dárúkọ bọ́ mo ṣe sọ ti yé tí ẹ ṣẹ̀ṣẹ̀ wá èèyàn míì tó ṣẹ̀ wá ta iléepo yẹn fún ìyẹn ta lé iléepo yẹn fún ẹni yẹn tán ìyẹn wá bá ẹ pé five million tó fún òun rèé gba owó ẹ̀ òun ti ta iléepo òun gbà tó fún òun lówó láti bí ọdún márùn mẹ́fà oníkọ́mú kan lù ni wọ́n lu ọkùnrin náà bí wèrè ni wọ́n lu bí bara ni ẹni tí ó wá ra ẹni tí yẹn wá ta ilé epo yẹn fún ìyẹn wá lọ pe àwọn ọlọ́pàá ó wá mú ó wá competition against ẹ ọlọ́pàá wá ẹ wá nígbà tó ọlọ́pàá wá ẹ wá ṣèbó sá lọ ni ṣèbó sá lọ ni ìwọ ọdẹ ọ̀lẹ ọ̀lẹ tó ń gbéra tó ń gbéra lálágbára tó fẹ́ tó tó tó fẹ́ di tó fẹ́ di olórí ológun lẹ Yorùbá ìwọ ọ̀lẹ játijàti wọn wá ẹ wá ó sá lọ ni ó sá lọ ni wọ́n gba ilox ẹ̀ wọ́n gba wọ́n má bọ́mba wọ́n bá wọ́n má jìpọ̀ ẹ̀ mọ́tò ẹ̀ mẹ́ta làwọn ọlọ́pàá yẹn gbà tí wọ́n kó lọ ó lè dúró ọ̀sá ni ọmọ ọlọ́mọ tó ọmọ ọlọ́mọ tó jẹ ìyà ọkùnrin kan ara àwọn ọmọ ẹ̀kan tó ń pè ní pẹ́pẹ́ kó lè mọ̀ kí mo mọ nǹkan tí mo sọ mo kàn dárúkọ yẹn torí pé ó bọ́ sí ìké ẹ̀ ni mo ṣe dárúkọ ẹ̀ kó lè mọ̀ kí mo mọ nǹkan tí mo sọ tó ń pè ní pẹ́pẹ́ wọ́n lu àwọn ọlọ́pàá lu wèrè wọ́n gbé e wọ́n gbé dé station ìgbà tó ń gbé dé station tó lè yọjú ló lọ sábà ẹnìkan ẹnìkan tó lọ sábà yẹn sìn ẹni yẹn ní ppr sìn níbì kan <laughs> ẹni yẹn ní ppr sìn ó wá lọ parọ́ fẹ́ni yẹn wípé àwọn ọlọ́pàá tó wá ọ̀nà policemen ni wọ́n ìyẹn wá pé ọlọ́pàá tó wá wọ́n wá fi sí conference wọ́n wá sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò àṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ pé bábábábá pé wọ́n wá báyìí ni wọ́n fẹ́ arrest ẹ̀ ọ̀dẹ̀ sáà wọ́n dẹ̀ kó mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta wọn kó lọ. lẹ́yìn ìgbà yẹn lọ mú kéèsì yẹn dàbújá kéèsì yẹn mà dàbújá ó mà yọjú làbújá lẹ́yìn ìgbà tó yọjú làbújá tó dàbújá ló sọ wípé ten million ló san olóòfẹ́ nìkan ní five million again oníkejì five million pé ten million ló san ìyẹn ẹni tó dẹ̀ fún lówó five million lòún rí létà náà padà gẹ́ẹ̀tì ẹni yẹn ọ̀rẹ́ ẹ̀ lẹni tó ló fún five million ẹni yẹn ò dẹ̀ mú five million dọ́dọ̀ ẹni tó ní ilé epo wọ́n clarify yẹn ní ní Àbújá ìwọ náà fojú ara ẹ rí wọ́n bèèlì ẹ lẹ́yìn tán bèèlì ẹ kó padà ṣọtí ẹ yẹn wọ́n ní kó padà wá wọ́n dá táìmù tí ẹ tí ẹ má padà wá ó ò má débẹ̀ mọ́ Sunday Igboho Fẹ̀nùbà nation Fẹ̀nùbù gate ó ò má débẹ̀ mọ́ nígbà tí sọtí ẹ tán sọtí ẹ ń pè ẹ tó ń bẹ sọ pé kó yọjú kó yọjú ò yọjú nígbà tán wọn arrest sọtí ẹ wọn máa gbé sọtí ẹ dé Kuje prison ìwo lórí burúkú yìí wọn máa gbé sọtí ẹ dé Kuje prison lẹ́yìn ìgbà tán fi sọtí ẹ dé Kuje Kuje prison ó tún padà síbi ilé epo yẹn ó tún fẹ́ máa kọ́ ilé epo yẹn lọ láì sanwó pé olè ni ẹ olórí burúkú ni ẹ Sunday Igboho oppression ni ẹ́ o tún padà síbi lépo yẹn o tún fẹ́ máa kọ́ lépo yẹn làwọn ọlọ́pàá tó wá síbẹ̀ wọ́n tún lé gbogbo àwọn ọmọ tó fi síbẹ̀ wọ́n lé gbogbo wọn dànù ṣé wọ́n yẹn la fẹ́ ìwọ yẹn ló fẹ́ máa sọ̀rọ̀ ibà Gani Adams níbo ló ti gbọ́ tí bá Gani Adams gbá yẹn kan lójú rí níbo ló ti rí tí bá Gani Adams ti lu yẹn kan ní jìbìtì rí ẹ sọ síta ẹni kì í má jáde mọ́ mo ti jáde o ẹ jáde síta ẹ sọ̀rọ̀ mi ẹ ṣe ṣóò fún mi ẹ sọ nǹkan tí mo bá ṣe mi ò ní any criminal record mo kọjá ẹni tí wọ́n ń dún kòkò mọ́ sọ nǹkan pa bàtà pa jọwọ́jọ wọn etí ẹ̀ ṣé yẹn la fẹ́ sọ ni àbí bó ṣe lu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní jìbìtì ní diaspora sóun la fẹ́ sọ èlé kan náà wà ní àpáta nìbàdàn tó ló ra ó sanwó ilé yẹn náà pé owó yẹn náà wà lẹ́gbẹ̀ẹ́ kan mo sọ fún ẹ pé pọ́ǹtì ẹ tó wà ní ọwọ́ mi àwọn bullet point tó wà lọ́wọ́ mi two hundred and sixty two ni mo ti sọ mo sọ mo ti sọ eleven ní àwọn three videos past three videos tí mo ṣe mẹ́rin ni mo jùlẹ̀ lénìí ó ti di fifteen wàá jẹ ìyókù tó máa pé àjọ wà lẹ́nu ẹ̀ two three years àjọ máa pò ó unless tó bá sọ fún àwọn ọmọ àwọn bloggers ẹ tó ń rán láti máa ba Ìbà Gani Adams jẹ́ tó bá sọ fún wọn pé kán dákẹ́ lókù tó bá dákẹ́ tó bá jẹ́ pé wọ́n yìí tó ń sọ̀rọ̀ nípa Ìbà Gani Adams tó ń ba Ìbà Gani Adams jẹ́ ànídẹ̀ lẹ́yìn ẹ̀ o àjọ máa ná tán bí owó ni ìwọ́n máa náwó ni tìbú wọn fowó ra bloggers ni tó bá ti rí blogger kan tó bá ti sọ̀rọ̀ tó ti ní èrò lẹ́yìn tó ní crowd tó mọ̀ ipa àwọn onífíwà rẹpẹtẹ wàá pé èmi sọ́ni ìgbóni mo bá ń sọ̀rọ̀ ẹ ọmọ kan tó ṣẹlẹ̀ ẹ mo bá fẹ́ ohun sí ọ̀rọ̀ wa o ẹ kì í sẹ́ni àká nọ́mbà ẹ oríṣiríṣi tó máa ń ṣe òun nìyẹn ìwọ ló máa náwó fún blogger ààrẹ láwọn ọmọ ńlẹ̀ àwọn ọmọ ààrẹ ń jáde based on loyalty ni wọ́n máa jáde síta on loyalty sí ọ̀gá wọn wọ́n máa jáde síta ààrẹ ò ní ná wọn náírà ààrẹ ò ní fẹ́ anybody ní kọ́bọ̀. torí wo lẹ́gbẹ́ o ò dẹ̀ ṣe dáadáa sáwọn èèyàn o ò níwà rere òun oppress àwọn èèyàn kiri ni so wàá máa fi owó wà á fi máa ra àwọn bloggers káàkiri kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn wà náwó yẹn wà táyà ẹ Yorùbá Nation bloggers ẹ máa ṣe show àsùnwìn àtijọ́ wà lẹ́nu ẹ̀ a máa jọ ná tán bí owó this time around ni ó lu àwọn èèyàn jìbìtì títí títí títí títí òun promise àwọn èèyàn kó máa fi wọ́n jẹ ẹ ti pín ẹ ti pín ipò ipò ilẹ̀ Yorùbá ẹ ti pín mínísítà ẹ ti pín yorùbá ẹ ti pín president ẹ ti pín governor ẹ ti pín oríṣiríṣi fáwọn diaspora òfin òfin tàn wọ́n ń gbowó lọ wọn arákùnrin kan wà tí mi ní dárúkọ tó wà ní Japan owó tí màá yẹn ń ná owó tẹ́ gbà lọ́wọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation more than five hundred million naira lẹ gbà lọ́wọ́ màá yẹn gbogbo ìgbà tí àwọn táwọn èèyàn wọnú ilé ẹ̀ táwọn díẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọnú ilé ẹ̀ tó ń ba gbogbo ilé ẹ̀ jẹ́ single handedly máa yẹn ló tún gbogbo inú ilé yẹn ṣe kò tún tó ṣe lásán o kò fowó ara ẹ̀ lọ ra nǹkan o o tún fún ní bíìlì ni ló sọ fún pé nǹkan báyìí ilẹ̀kùn báyìí iye báyìí ni eléyìí báyìí iye báyìí ni kìnnìkan báyìí iye báyìí ni o tún fún lákàntó máa sanwó sí sanwó sàkàntì o tún fi wọ́ọ̀kì ọ̀tọ̀ níye tó ń ta ilẹ̀kùn ọ̀tọ̀ níye tó ń ta nǹkan ọ̀tọ̀ níye tó ń pè fún máa yẹn dẹ̀ sanwó yẹn fún ẹ. wọ́n fúnra ẹ̀ dẹ̀ ṣe fídíò tó fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó ṣe kinní yẹn fún ẹ̀ o ò dẹ̀ kọ́kọ́ ṣe fídíò o kọ́kọ́ o kọ́kọ́ acknowledge má yẹn nígbà táwọn èèyàn wá bínú tó ṣe wá ṣe fídíò yẹn pé ẹ má bínú kinní kan kinní kan gbogbo fídíò yẹn wà lọ́wọ́ mo kàn tèmi sọ ń pa yẹn nǹkan tí mo lè defend ni fídíò ẹ ní ẹnu ẹ náà ló fi kó bára ẹ ẹnu ẹ ṣọṣọṣọṣọ ìnáà ló fi kó bára lórí ọ̀rọ̀ ológbò ṣebúwọ náà ló sọ ó ṣe fídíò tó ṣe tó ṣe recently tó wá sílé náà ó sọ oríṣiríṣi bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ nípa fídíò ọ̀rẹ́ tó wá kí ẹ tó ń sọ̀rọ̀ nípa fídíò tó ń sọ agbára ẹ fún tó ń sọ fún pé ológbò yẹn onífẹ̀ẹ́ gan ológbò yẹn báyìí báyìí ló ṣe jẹ́ ibi tó ti ń dọnu tó ti ń sọ̀rọ̀ oríṣiríṣi tó ti ń dọnu tẹnu ẹ ò ti dúró fẹnu wúgate fẹnu jáwáyà fẹnu gbanation làwọn yẹn náà ti get náà ti lọ sọ fáwọn èèyàn tó pé kó torí pọ́ pa ológbò ológbò tó yẹ pé ológbò lásán ni tí ò sí nǹkan dànù ìwọ iná ni tọ́ndra nọ́ndra mẹ́ta lọkùnrin kan rà lóbìnrin kan rà láti láti èèyàn kan rà láti amẹ́ríkà náà gbé wá fún ẹ níbo ló kó sí gbogbo mọ́tò tó ń gbé fún ẹ tọ́nra fún yorùbá nation níbo ló wà gbogbo ọ̀kadà tí wọ́n rà fún yorùbá nation níbo ló wà gbogbo ẹ̀pà ọ̀pá tí wọ́n rà fún yorùbá nation níbo ló kó sí ó ti ta gbogbo ẹ olórí burúkú ni ẹ ó lè ní ẹsẹ̀ sunday sunday bo ó lè ní ẹ gbogbo ẹ ló ti tà obìnrin kan tún wà ó gba mọ́tò ẹ̀ lọ́wọ́ dráìvà níbi tí níbi tó dánú dé tó wù dé tó wù pé à eléyìí lóòótọ́ ó mì ní yorùbá nation ó gba mọ́tò ẹ̀ lọ́wọ́ dráìvà ó gbé wá fún ẹ ó gbé sọ́dọ̀ ẹ̀ at the end of the day ta gbogbo ìdànù náà létà wàá dẹ̀ máa sọ̀rọ̀ wá ní òwò òṣè kan òwò òṣè kinní kan kẹ́nìkan ṣe ṣe ayé orí ẹ̀ ti dàrú ni ó dà pé orí ẹ̀ ti gbálẹ̀ Sunday Igboho so ẹ̀yin èèyàn mi mi ò fẹ́ gbà yín lásìkò púpọ̀ lórí mi ò rò pé ó máa tó báyìí gan mo kàn fẹ́ ra yán ọ̀rọ̀ yẹn ní díẹ̀díẹ̀ ní ọ̀rọ̀ yẹn pọ̀ o ṣùgbọ́n solution sí ọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ni tẹ́ bá tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí ó ní wípé ẹ sọ fún Sunday Igboho kó sọ fáwọn ọmọ ẹ̀ kó sọ fáwọn ajá ẹ̀ àwọn bloggers ẹ̀ tó ń rán jáde síta kí wọ́n má dárúkọ Ìbà Adams mọ́ ẹ ṣe ṣó yín ẹ má dárúkọ Ìbà Gani Adams mọ́ ẹ má bà Ìbà Adams orúkọ jẹ́ mọ́ Ìbà Adams ọmọ arigidi àkókò ní Ìbà Adams kété bí Joshua tó kú ló ti máa ń lọ́yẹ́ pé anytime tí background bá fẹ́ ṣe birthday lọ́wọ́ fẹ́ ṣe anything ó máa ń wá sí program wa tó bá dẹ̀ ràn yàn wá síbẹ̀ àbí tó bá fẹ́ sọ̀rọ̀ ó máa sọ pé Gani Adams àbúrò òun ni ṣé ti bí Joshua náà tápà ni kò lè jọ mí lójú fún yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti sọ pé Awólọ́wọ̀ ẹ ti sọ pé kì í ṣe ọmọ kẹ́nẹ́ tẹ lọ́mọ ìlísàn ní Awólọ́wọ̀ lọ́jọ́ kìnínní àná ẹ̀yin ọmọ Yorùbá yìí náà lẹ sọ wípé Ọbásanjọ́ ẹ lọ́mọ Ìgbò ni so bẹ́ẹ̀ ṣe lẹ́mọ́ Básanjọ́ bẹ́ẹ̀ ṣe lẹ́mọ́ Tinubu President Bola Ahmed Tinubu bẹ́ẹ̀ ṣe lẹ́mọ́ lórí nígbà yẹn tẹ̀sọ̀ wípé Tinubu tẹ̀sọ̀ wípé ọmọ ọmọ Kanuri àbí bolẹ̀ pé Tinubu tẹ̀sọ̀ nígbà yẹn náà lè fẹ́ ibà Gani Adams àwọn onígbà yẹn fún yín o Gani ibà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ọmọ arigidi àkókò òní wọn adẹ̀ ti ń bá wọn lọ sílùú wọn ó tójọ́ mẹ́ta so wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ń ṣe ọdún wọn festival ní ìlú wọn wọ́n dẹ̀ kọ́lé síbẹ̀ wọ́n dẹ̀ joyè síbẹ̀ ọba ìlú wọn náà dẹ̀ ti sọ̀rọ̀ láti lè jẹ́ kó yé yín wípé ọmọ Àrígídé àkókò òní Ìbà Gani Adams ọmọ ọba ni wọ́n nídìílé bàbá wọn ọmọ ọba ni wọ́n nídìílé ìyá wọn ọmọ irúsù ni ìyá wọn ọmọ Àrígídé ni bàbá ni bàbá Ìbà Gani Adams ṣé irúsù àtàrígídé tápà ni wọ́n orí yín ti dàrú orí yín ó ti gbálẹ̀ Sunday Igboho orí ẹ̀ ti gbálẹ̀ eléyìí tó dálẹ̀ fíìmù tó dálẹ̀ ò wò tán o èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ àtúnpàdé ó dà o.